وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ìbéèrè tí òun tó ní wọ́n ní ẹlẹ́kìtì òun náà ní pé nígbà tí a ṣe ń túbà lọ́wọ́ wọ́n ní ṣe àyítẹ́wọ́ nígbà tí à ń ṣe kútúbà lọ́wọ́ ṣe àyítẹ́wọ́ ọwọ́ nígbà náà yálà tí wọ́n máa ń ṣe àdúrà tó wá jẹ́ wípé àwa tẹ́wọ́ eléyìí òbí ṣe adírò lọ́sọ́lẹ̀ láàrin sọ́lọ́lá wàlú lọ́sọ́lá ẹgbẹ́ òbí ṣe ìlànà tí a rí àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ànábì àti àwọn tó jẹ́ àwọn sàhábà kì í ṣe pé bóyá a máa ń fẹ́ láti sọ pé kátàkó kan rárá àyàmọ́ wò ó gbé ẹ̀wọ́ ẹ̀ ń tako wa ẹ̀ ń tako rárá kì í ṣe àtakò nǹkan tí a máa ń gbìyànjú wípé kí ó máa ṣẹlẹ̀ òun náà ni wípé ká máa rí wípé ìkọ́ṣe wa ó tán yáyá pẹ̀lú wọ́n sì tán yáyá pẹ̀lú àwọn tó lọ́wọ́ ànábì ìyẹn la máa ń gbìyànjú bó tilẹ̀ kíkọ́ dáa tó ó lè má dáa níbo ni lápẹ̀júwe ní sinjá máa ń pè lọ́wọ́ máa ka ẹ orí dáa tó Ramadan ni wọ́n sọ̀kalẹ̀ ń pè lọ́wọ́ lọ́wọ́ yẹn ní máa ka ẹni tó ń pèrò yẹn ní tí wọ́n àbẹ́bí dáre ti wá sí pé ká máa ṣe láàmú ṣe ń gbà náà tí a máa ń ka kura ní ìgbà yẹn ẹ máa fi a kò lè ṣe nǹkan tó ṣe bí ni o téèyàn tó lè máa ṣe ń gbà náà máa béèrè bí àná rárá ní tí ó yẹ kẹ́ni ó ṣe nígbà ilé ìkọlù yìí ìyẹn ló jẹ́ pé gbogbo ẹ̀ ẹ̀sìn ti mú wa wọn ò láàlè tẹ́wọ́ nígbà tá a máa ń ṣàdúrà àbáyé ṣàdúrà fún mi sí mo tẹ́wọ́ mi sí mo tẹ́wọ́ náà mo ṣàdúrà fún mi tó ní sinmi àwọn ọ̀la ìsàmúra ṣùgbọ́n àwọn àyè kan wà ìṣọ́nà bàbá lórí nígbà ni ìgbà táwọn stọ́dì wípé ó tẹ ọwọ́ lórí nígbà òun náà ni pé nígbà tó jẹ́ wípé àwọn èèyàn ní ojú ọ̀rọ̀ àwọn èèyàn wá pariwo pé ìnira yìí ti pọ̀ ju ojú ọ̀rọ̀ so ànábì wa ṣe àdúà èyí tó lágbára ní wọn pè lọ́dọ̀ àwọn àpá ànábì wa na ọwọ́ rẹ̀ ọwọ́ àbí lọ́wọ́ so látara bẹ́ẹ̀ olóòjẹ pé gbogbo ọjọ́ kù àwọn ìlú wo sọ ní nígbà níbi máa tẹ ọwọ́ rẹ̀ lórí mímbà rẹ̀ báwọn lè lọ sí tẹ ọlọ́rí mímbà rẹ̀ àwọn táwa wà lẹ́yìn ilá àwọn tẹ ọkú ọlọ́mọṣẹ́ sàánú ẹ̀ kọ̀ọ̀kan kọ́mọ̀kọ́ fún adé ọ̀pọ̀ nínú ẹ̀sìn rẹ̀ ọlọ́run jẹ́ ká lè ṣe bí àwọn ọmọ sáájú lọ ṣe káwọn olùwà ní ẹ̀sìn lọ. báwo ló ti máa ṣe tí ò bá tẹ́wọ́ ògbó ló máa ṣe ń lọ. kò ní ti kọ́ tẹ́wọ́ rárá ní kínní ṣùgbọ́n tá a bá fẹ́ tẹ́wọ́ gẹ́gẹ́ oríṣi ọ̀nà la máa ń gbà tẹ́wọ́ níbi àdúrà alákọ̀ọ́kọ́ àmẹ́bí a máa na ìka yìí ìka tó jẹ́ ìka ìbábẹ̀là a máa na sí sánmà tí bá ń ṣàdúrà ṣòro na bàbá wa ní ìka máa ń ṣe láàyè láàyè láàyè Muhammadu Rasulullah ṣùgbọ́n dáná àmì máa ń ṣe láti gbé yọ ọ̀nà ká sísan tó bá fẹ́ ṣàdúrà àdúrà mi yọ ọ̀nà ká àárín yọ ọ̀nà yóò sì máa ṣàdúrà pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì dáná bí máa ń ṣe òun náà ni pé yóò mú ọwọ́ rẹ̀ méjèèjì yọ papọ̀ tó papọ̀ báyìí ojú ọwọ́ yìí yóò kọjú sí sánmà ẹ̀yìn ọwọ́ yìí yóò wà báyọ̀ ló ti tẹ̀lé yóò wá ṣe déédéé ibi èjìká rẹ̀ báyìí yóò ṣe báyìí yóò wá tẹ̀lé ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹ̀yìn ọwọ́ yìí ó kọjú sí bíbélà àbí bí ẹ̀fà dojú lọ inú ọwọ́ yìí ó kọjú sí dojú ẹ̀rọ ìyá wa bẹ̀rẹ̀ wọn pẹ̀lú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin èyí ló wọ́n jẹ́ pé bùkátẹ́yìn bá lágbára tẹ́yẹ́yẹ́ ẹ̀yin ọwọ́ yìí yọ wà kọjú sí sẹ́mà èyí ó ní láti bẹ́ẹ̀ di orí ẹ̀yọ díẹ̀ sẹ́yìn báyìí yọ kọjú sẹ́mà èyí ọ wà mọ́ra wo ibi ọwọ́ ẹ̀yà báyìí yọ wà bẹ́ẹ̀ wọ̀ wà pẹ̀lú ẹ̀ ọ̀kan inú mẹ́rẹ̀ ẹ̀rí tí yàrá ṣe òun náà ni wọ́n pè pé èèyàn tẹ́wọ́ ẹ̀rí pé wọ́n ní pé ọ̀ tẹ́wọ́ báyìí torí pé fẹ́ gba orí ńlá kò sí ibi tọ́wọ́ àdúgbò náà olùkọ́ ájú àmì sàṣàlà ọlọ́run fún wa ní àgbọ̀yọ̀ ọ̀rọ̀. sọ nípa ọ̀rọ̀ zakat oore ńlá ni tọ́lọ́ bá ṣe fún àwọn mùsùlùmí òun ni ọ̀rọ̀ zakat túkọ̀lù mẹ́ni agbèyà yìí wàtúrọ̀dù ìlà kòkòrò ìyè oore ńlá ni tó jẹ́ pé a lè eradicate poverty láti lè mú òsì kúrò nǹkan ni irú àwọn nǹkan tá a fẹ́ ṣe tó tóbi yìí mọ́sálásí la fẹ́ pẹ̀lú owó tóbi tó sòsìlàkà náà jẹ́ ara nǹkan tó jẹ́ wípé yóò ràn wá lọ́wọ́ láti lè rí nǹkan báwọn ṣe táwọn ìgbà fẹ́ lọ sógun wọ́n fẹ́ ra nǹkan ogun inú ìsàkà náà wọ́n ti ra nǹkan ogun yẹn torí pé kí sẹ́bí nìlá ẹ̀ wọ́n náà fẹ́ ṣe ẹlòmíì ti ń tẹ́ gbèsè tí ò lè sẹ́ zaka máa jẹ́ kí èèyàn lè kí ni o kò lè rí gbèsè náà kò lè rí san ìyẹn ló jẹ́ ike zaka Islam gbé kalẹ̀ oore lọ́jẹ́ fún wa tó bá jẹ́ pé a bá ń rí nílò ní dáadáa àwọn mẹ́ta àwọn àbá àti wọn ṣáájú kọ́nà kó bá san lẹ́sàn-án dáadáa so àwọn lọ́jọ́ ibẹ̀ kí wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ bí àwọn ọmọ dáńbọ̀ nísìnyí so iṣẹ́ yẹn ọmọ ẹ̀ àwọn tó dẹ̀jẹ̀ olówó kí wọ́n lọ mọ̀ wípé òfin yẹn wà lórí àwọn èso yẹ àwọn àfa gangan lọ́wọ́ orí wọn lọ́lọ́wọ́n ọba gbé zakati lé lórí àwọn náà gbọ́dọ̀ gbìyànjú pé ẹ̀tọ́ wọ́n gbọ́dọ̀ yọ ẹ̀tọ́ ọlọ́run àtẹ̀tọ́ èèyàn níbẹ̀ lọ́wọ́ wọn àtẹ̀tọ́ ẹ̀sìn ọlọ́run níbẹ̀ lọ́wọ́ wọn kọ́lọ́n kó bá sọ́jú ọ̀rọ̀ fún àwọn olówó wa kọ́lọ́n ní kí wọ́n lè yọ. ṣùgbọ́n tó kọ́mẹ̀tì tá a máa yọ zàkà nínú ẹ̀ òun náà ni owó owó là máa yọ zàká nínú ẹ̀ ẹ̀wà rí ní nǹkan tí àwọn èèyàn ṣègbìyànjú lé lórí ní ẹ̀rọ fẹ́ mọ̀ yìí pé kí ni ní sọ́ọ̀bù zakat èèyàn ò wòye tí wọ́n ń ṣẹ́ dọ́là èèyàn ò pé èèlò ni wọ́n ń ṣẹ́ dọ́là nígbà tó ọ̀fẹ́ yọ zakat ní orí tẹ́kọ́ ló dìrọ̀lẹ́ ní ìsìn ó fi lè yí padà kó ló dọ̀là ní ìsìn ó fi lè yí padà ìyẹn ló fi jẹ́ pé nìṣọ́ọ̀bù zaka lọ́dọ̀ tí wọ́n dì kò wá stable èyí ò wá wo pé èlò ni wọ́n ń ṣẹ́ dọ́là nígbà tó fẹ́ yọ zaka tì yẹn ọ̀wà táǹsì dọ́là kan wà wá táǹsì ẹ̀ báyìí four thousand four hundred and forty four thousand four hundred and forty òun máa fi táǹsì iye tí dọ́là kan bá jẹ́ òun ni nìṣọ́ọ̀bù tí ó sì rí ilẹ̀. so òun ni kí ni o òun ni minimum so maximum ni so òun ni resolve tó kéré kí ni o tó kéré jù so ìta máa ṣe òjúmọ́ yẹn náà lọ torí pé owó òun là á fi yọ sàkà tọ́jà gbọ́ kọ́mọ̀jù níbi bí ẹ̀mẹ́ lọ́n dàpọ̀ ẹ̀mẹ́ lọ́n ṣe lọ́wọ́ eléyìí ṣùgbọ́n èyí tó kọ́mọ̀ yẹn ni ká sàlàyé ẹ bá ti ní dọ́là kan ó máa tàǹsì ẹ̀ báyìí kí ni o four thousand four hundred and forty tó bá ti wá tàǹsì ẹ̀ máa yẹn tó bá ti ní iye owó yẹn lọ́wọ́ kó ti di ọdún kan ó máa pè é zakati ṣe kí ni o mínímọ̀mù ẹ̀ yẹn ó ti wọ̀ bẹ̀ kí ni ó wà á yọ òun náà ni pé yóò wà á yọ yóò divide ẹ̀ by forty yóò wà mú ìdá kan nínú forty òru wa máa ṣe kí ni o òru máa lọ ìdá kan nínú fọ́ọ̀tì lápèjúwe tó wọ́n yàn bá jẹ́ fọ́ọ̀tì mílíọ̀nù ẹ̀dígẹ́ ní sẹ́yìn tí ìjàkà wọ̀ rẹ̀ báyìí ó jẹ́ kí ni o fọ́ọ̀tì mílíọ̀nù lèyàn ní kí ni bẹ́ẹ̀ o one million ẹ̀yin náà jẹ́ àwòrán bẹ́ẹ̀ yàn bá sọ wá ẹ bá ní fọ́ọ̀tì ní bá sọ wá mílíọ̀nù o lè má wẹ̀yìn o lọ́kàn bá gbèsè èèyàn one million èèyàn forty million òye tí mo rèé pé ẹ bá ní forty million lọ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí jayé ló bá bẹ̀rẹ̀ ayé jíjẹ lọ́wọ́ ní five million gẹ́gẹ́ bẹ́ẹ̀ wẹ́ ayé sì wá sí jayé lọ́wọ́ sí jayé lọ́wọ́ ọlọ́wọ́ ní forty one million ìwúlẹ̀ sẹ́ni pé kéde bọ́lá wọn bá mú ìlà wa ṣùgbọ́n èṣù dúró tì yàn èṣù ó sọ wípé owó dúró kò wọn àlàsẹ̀rọ̀ àtìká mùsùlùmí wọn ò ní rí tiwọn ọlọ́run ọba ṣe èṣù ni o òjò yẹn oríṣi rárá yóò máa dààmú ẹ̀mí èèyàn ni kò ní jẹ́ oríṣi so owó ìdẹ́tun ní ìta àbá wa yọ kálí nìkan ní forty million ó wá yọ one million kò nídìí kọ́ máa dààmú wípé tálákà wo ló wà pé mẹ́wàá ni tálákà tó wà bíi twenty kó wá máa já fún wọn téètéèté kó máa dààmú bẹ́ẹ̀ ara nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nù ìwọ mú tálákà ẹ̀yọ kan pé ní yanjú tiẹ̀ ẹ̀yọ kan péré ni kò wò pé eléyìí ẹ̀yọ kan ni mo mú òfun ní one million yẹn òfun kò ní ìdìbò ẹ̀sẹ̀ wa máa ṣe o kọ́ ọ máa pín má torí pé one million yẹn jẹ́ ẹni tó bá fún ẹnìkan ṣe àwọn ọ̀rẹ́ òun jẹ́ kó tó máa manage láti jẹ́ pé kó fi ṣe business láwùjọ láwùjọ so ṣùgbọ́n yóò sì ṣe nǹkan díẹ̀ náà fún un wọ́n lọ bá ya kéékèèké ẹ̀ẹ̀kan gba hundred thousand hundred thousand ní tẹ́ni ẹ bá délé tó bá yọ owó sukúù ọmọ rẹ̀ kúrò bẹ́ẹ̀ owó yẹn ti dán o tó bá san owó sukúù ọmọ rẹ̀ tó bá dé sẹ́ sùbí kí ni owó yẹn ti dán o kò wúlò fún wa ẹnìkan kárọ̀ lọ́wọ́ kódà kéèyàn ní five five five million lè yọ ọ lè nìkan so mọ́tà sílẹ̀ lálẹ́ tó fẹ́ kọ́ yìí náà ẹ̀wọ̀n yìí táyé fi kọ́ máa ṣe ẹ̀wọ̀n yìí tán sílẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn olówó kò kí sowó owó dáhùn sọ̀rọ̀ yìí owó dáhùn sọ̀rọ̀ wà láìkí ṣe lówó bílíọ̀nù kan ṣe owó lọ́dọ̀ èmi àti ẹ lálẹ́ máa lọ yí pé mo ní one billion olówó ni mí wọ́n yẹ karú èèyàn bá ń sọ owó kọ́ ilé yìí o èèyàn kan ṣeré ni o owó kọ́ o. so ẹ̀fọ́ ọ̀rọ̀ ra ilẹ̀ tí ó di wàhálà tó lọ fún ọ̀rẹ́ yìí òun fẹ́ ni ẹ jà ìbẹ̀ náà lọ gbowó yẹn sí náà so ọlọ́run kó sànù wa so látara bẹ́ẹ̀ ọlọ́run kọ̀ọ̀kan ọlọ́rọ̀ ọlọ́run wa ẹ méje wa ní ọ̀la gbogbo adákírun yìí ìjọba bẹ́ẹ̀ ṣe wàhálà tí láfẹ́ ṣe tí a fẹ́ ṣe ní mọ́sálásí wà láyé àrùsí àlè lóṣù kan láti ṣe tí ó buwá dáhùn mọ́sálásí gẹ́gẹ́ bá ti tó láfẹ́ ṣe wà láyé àrùsí báwọn sọ abájú ló ṣe nìyẹn. torí pé tá a bá kúkú ná gbogbo owó yẹn tá a ná ẹ̀yàn sí ló bá dọ̀la ọlọ́run fún àmì ni wàlẹ́ ọlọ́run fún àmì ni ọlọ́run ọba ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà fún wa kò lè tán láyé wọ́n dẹ́ gbàdá tábẹ́rẹ́ bọ́ ní òkun táwa máa bẹ́rẹ́ jáde gbogbo tí bẹ́ẹ̀ lára rẹ̀ òun ni nǹkan tá à ń rí láyé gbogbo dúkìá tá à ń láyé lọ́jọ́ wá lójú nígbà èwo ti dọ́ àlára abẹ́rẹ́ olùwò tí wọ́n wá ná gbogbo òkú tó kù bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ọlọ́run bá wá ṣe fún ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ jẹjẹ mú ẹ bá bá ìsìláàmù lọ́dọ̀ ọlọ́run tó bá ìran ìsìláàmù lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run olùdó ẹ̀yìn àwọn ọlọ́run ṣe mọ̀ orí àjẹ́nà èrè olóbi wé orí ilé ayé láéláé wà lálẹ́ ákìrántú ẹ̀yìn ìlú làkà ìlànà àkíyàmọ̀ lórí ìdí ní o ìlú ayé ìlú ọlọ́run kó sàmì ẹ̀kọ́ náà ó sọ àwọn àmì ọlọ́run kó sẹ́yìn ọ̀gbọ́n ìdáwọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan ṣáájú fún wọn ní pé ọ̀rọ̀ ìgbè fún wọn ìbéèrè kan ṣáájú ẹ̀rọ ìyá wọn ni a gbé fún wọn. ẹ̀jọ̀ ilé ìwé àkọ́kọ́ ni pé ẹ̀rọ nígbà tí wọ́n bá òun láàrin tó bá méjì àdúrà wo ni àti sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ láàrin káàsì ìbéèrè ní àkọ́kọ́ ìbéèrè ní ẹ̀kú àìlápẹ̀ ọ̀kọ́ wa wálé ní tí ò sì ràá jù tó jẹ́ pé àwọn ọ̀hún nìkan nínú àwọn àwọn àpá wà á sọ pé ẹni yẹn ó bá wà láti ìkọ́jọ́ ìpàdé lówó bẹ́ẹ̀ tó bá kan láìpẹ́ rẹ̀. Alhamdulilayi ọ̀gá àlù. So ìbéèrè yìí alákọ̀ọ́kọ́ olóńgbà wà ní orí nígbà ìmọ̀mọ́ àjòkù ẹ wá béèrè wípé àdúrà àwọn lórí kéwòn sí kò sádùá kankan tí wọ́n ń bẹ̀rẹ̀ sí. ṣé ẹni fún mi ti jókòó yẹ ara dáadáa tí Islam ṣe fún ẹ̀sìn mi òun ni pé ìmọ̀ọ́mù táwọn èèyàn máa ṣe wútúbà kà á nà hú múlùdínú jẹ̀ṣ bí ìgbà tó ń kìlọ̀ fún àwọn ọmọ ogun lóńgbò díẹ̀ so bí màdó sọ báyẹn bí àwọn sójà tí wọ́n dáhùn bí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ṣe wútúbà tó bá ṣe wútúbà yẹn sẹ̀gbẹ́ bá dùn bá ara ṣe wútúbà yọ ẹ̀rẹ́ yẹn díẹ̀ ìgbà ń gbé kéèyàn kọ́kọ́ ara ṣe kí ni o kò sì sinmi lọ́wọ́ fún ìmọ̀ kò wà fájú à àmọ́ bí òkú àwọn sọ̀rọ̀ bá wájú à ìgbé àdúrà tẹ̀sí ìtẹ̀lẹ́sì wọ́n bẹ̀rẹ̀ kí ìmọ̀ ó dá fún ìmọ̀ náà fún gbọ́rọ̀ náà sẹ̀gbẹ́dọ́rọ̀ bá ń wọnú ara bá ń wọnú ara so nínú kínní wọ́n á mú comic relief so nǹkan ló lè jẹ́ kí <laughs> ara ó ṣe o kó ṣe bí a ó tún á bẹ̀rẹ̀ yẹn ti gbàgbára ẹ̀yin náà ti ṣe kí ni yẹn ẹ̀yin náà ti ti wọ́n ara yín ọ̀rọ̀ yóò fi jáde wá báyìí so ìtumọ̀ torí ẹ̀ àǹfààní kí ọ̀rọ̀ yẹn ó lé bá àwọnú ara kìí ṣe pé nítorí àdúrà kan àdúrà wà táwọn afáàjà nìyẹn nípa wípé àsìkò kan ń bẹ nínú ọjọ́ Jímọ̀ ìdánwò àwọn máa ń gbàdúrà gbogbo àwọn afá àpáta ẹran ìgbà tí wọ́n mú tó fìdí múlẹ̀ ní ẹ̀yìn àṣírí yìí sí máa gbé tó látara bẹ́ẹ̀ ká dà máa rìn rìn òkèlè ní sílẹ̀ rárá ẹlẹ́ẹ̀kejì ìbéèrè yín lẹ́yìn láti lè kọ́ débi náà mo ti mo ti mo ti gbọ́ béèrè méjì náà ṣe rí inú pọ́blẹ́mù ta ní láwùjọ wa lónìí ó lè láti lè kọ́ débi wa kí ni wọ́ọ̀dù tí ó kọ́kọ́ ń dà wá láàmú pé mo ṣe kò ń gẹ́ ẹ lè láti lè kọ́ débi pọ́blẹ́mù kan ní ti ń dà wá láàmú. ìgbẹ́ tẹ́gbẹ̀ ní láyé látù ó bẹ̀rẹ̀ láti ìgbà tí a bá ti sínú bàbá ń sínú lọ́wọ́lọ́wọ́ yẹn òun ni láyé láti ti bẹ̀rẹ̀ ó wá parí nígbà tí àlùfájàre bá ti yọ ẹni tó bá ti lè lọ ṣe nǹkan kan láàrin ibẹ̀ yẹn tó fi sin ọlọ́run òun ló bá lè látùlì kọ́ dírì kò ṣe bẹ́ẹ̀ nìkan wá lọ dúró síkàbí kan wá òru yìí mọ gbọ́dọ̀ bàbá yìí ìmọ̀gbà tí ó dé ìyẹn dára bó o bá ti wá lágbára mọ lọ́wọ́ bá fẹ́ kó o ti ṣàdúrà lẹ́yìn láti lè kọ́ dirí ọ̀yìn rúd mìíràn àyíṣà kí ló wà ní láti kọ́ dirí ọ̀rọ̀ ìjọba ìjọba ní ìbá ìbá àdàtú fi lẹ́yìn láti lè kọ́ ìjọsìn tó o bá lágbára àti lè ṣe fúnra rẹ o lè ka kùránì o lè yan náà fílà so ẹni sinmi kódà ọ̀rẹ́ ṣe sọ́dá kọ̀ nù ẹ̀ ọ̀fẹ́ bùn yẹn ní ìjẹun kó o gbé ọjọ́ kẹwàá tó ṣèkínní alẹ́ ni màá wá lọ ṣe o ni màá lọ ṣe sọ́dá kọ̀ yẹn kódà ọ̀rẹ́ máa wò yí pé ọ̀dà ní sinmi aláṣí lónìí ti owó gbé alaalẹ́ ọjọ́ kẹwàá yẹn owó mi lálaalẹ́ mo wá pín sọ́nà mẹ́wàá ìgbésọ́dá kọ̀ yẹn ìwà transfer alẹ́ ọjọ́ kan wọ́n dá alẹ́ ọjọ́ kejì nítorí transfer lọ́dọ̀ alẹ́ ọjọ́ kẹta so bó ti transfer yẹn ìbáàdà ló ṣe yẹn òṣè sọ́dá kọ̀ ni ìbáàdà yẹn káírú ọgbọ́n dàbí kópa ọ̀rọ̀ ni ọgbọ́n dàbí máa kópa ọ̀rọ̀ ìbáàdà tó fẹ́ ṣe níbẹ̀ bó o bá ti wá lágbára máa ló ti ṣe kéde pé kọ́ wá wà láti ah, rí alẹ́ yẹn ẹgbẹ́ fẹ́ sẹ́ra ẹni sẹ́ni ìtàwọn tó ṣáájú lọ ò ṣe òun èèyàn dá àmì sí tó nǹkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ìrun tá a máa ń kí nínú Ramadan àti irun tá à ń kí nígbà tí èsè Ramadan ìgbà tí èsè Ramadan la máa ń pè ní tahajjud tó bá ti wọnú Ramadan la ń pè ní kí ni ó tààrọ̀ irun tá à ń kí lálẹ́ ní òun ìyẹn tó bá wù yẹn lè kí lóòótọ́ àwọn àfáà sọ pé ìtànà bí kí inú mẹ́jọ mẹ́wàá méjìlá ṣùgbọ́n ànábì ò sọ pé kéèyàn ọmọ kì í ju lọ ẹ̀kọ́ so yẹn nìsín náà ọba kì í lálẹ́ kó o mọ́ tí kì í wítì ní kó o tún lọ kí lóru wọ́n ní àwọn abájọ wá ní kí wítì ní o tún lè dìde kó o tún kí lóru ṣùgbọ́n ẹ má pè ló kan méjì wọ́n sọ pé tàájúdì nìkan tàràwí nìkan gbogbo ìmọ̀ alẹ́ nígbà tí o bá sí rọmọdọ kí ni ọmọ jẹ o nígbà tí rọmọdọ àbá dé kí ni ọmọ pé kọ́lọ̀ fún arábìnrin náà rẹ̀ náà sí wọn lọ́wọ́ lọ́wọ́ láti. náà náà látọ̀dọ̀ bẹ̀rẹ̀. So, I thought my master was one zero. So, let us come on. Sọlá mi ọ̀dọ̀ àmì ìpìlẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣáájú lọ tí wọ́n rí lẹ́nu ànábì ni ànábì ni wọ́n kírun fáwọn èèyàn bilal yóò pèrò olùdẹ́gbọ́n rẹ̀ ló ṣe kọ́ ọ́mà tàbí tẹ́lẹ̀ ló ṣe kọ́ ọ́mà lẹ́yìn ìgbà mẹ́fà ti ṣe kọ́ ọ́mà tán ànábì nìkan ni ó máa sọ ọ̀rọ̀ ẹlòmí ò ní ṣe kí ni o kò sọ ṣùgbọ́n ó wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan péré nínú ìṣẹ̀mí ànábì sọ̀sọ́là ara ànábì ò wá yá ara ànábì ò yá ni àwọn sọ abáde ni wọn ò lè gbà kí ànábì ò kírun lẹ́yìn àwọn torí pé wọ́n gbé pé ta ni ọlọ́run bá gẹ́gẹ́ sọ̀rọ̀ kalẹ̀ yóò àmọ́ kírun lẹ́yìn wa ànábì wa bọ́ síwájú ó ń kírun ẹ̀dá rẹ̀ ò sì yá sẹ́nu pé ohun rẹ̀ ò lọ sókè Abubakar wa ń lẹ́sẹ̀ pé kìí ṣe Abubakar ń ṣe kí ni o ló ń gbé irun yẹn lọ sókè yusmiu òun ló ń fún àwọn èèyàn gbọ́ ìbàdàn wọn bá àwọn èèyàn gbọ́ ni wọ́n ti kí irun yẹn tẹ́lẹ̀ kí tán kò sọ̀rọ̀ mi lẹ̀ àlejò sọ yí pé tí ọba dídọ́ mi o ẹ má gbé sókè mọ́ o àlejò sọ bẹ́ẹ̀ wọ́n kà parí irun bẹ́ẹ̀ ni àwọn afẹ́ àwọn adébí ọ̀rọ̀ yẹn wà máa wọ yí pé ah, ìgbà tó jẹ́ pé ànábì ṣe bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ ààrẹ ló jẹ́ kó ṣe bí ni o kó ṣe bẹ́ẹ̀ àwọn kan sọ wípé ààrẹ ni kó mú mọ́mù kí ó fi máa ṣe bẹ́ẹ̀ àwọn rárá òun bá rárá tẹ́ ẹ bá ti ní rízìn tó kọlù fún òun kẹ́ ẹ máa ṣe nígbà náà kí lóye kan ní sira rízìn yẹn ṣe bí ni o ó kọlù fún mọ́tò bá sí rízìn tó kọlù fún èmi àti àjọ dóṣèlú ara wa yìí à ń kírun lọ́wọ́lọ́wọ́ so onídìí mọ́ eléyìí wọn tá a bá ti jẹ́ pé ohun yẹn á pọ̀ irú nísìnyí á pọ̀ ó tún wọ kọ́nà lọ oríṣiríṣi yìí lọ bá wọn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn afọ àgbẹ̀mọ́ náà ni wọ́n wò pé arọ́m kí wọ́n ẹlòmíràn sọ pé ẹnì kan máa rọrùn ṣe ní arọ́m ní arọ́m kò ní wò yí pé arọ́m kò sí ní èrò tí pọ̀ jù so gbogbo mọ́lásí tó wà nínú mọ́kà tó jẹ́ ẹyọ kọ̀ọ̀kan wọ èrò ọ̀run bẹ̀rẹ̀ náà náà sá lọ sí àjì a sì ń kírun ní márásí lọ́yà lọ sínú arọ́mù ẹ̀ yà lọ pé inú arọ́mù wọ́n ṣe èyí ṣé òkè ẹni rà sọ́dọ̀ dára bẹ́ẹ̀ ká ní àgbọ̀ yìí dáadáa ọ̀rọ̀ sí àṣà mi lọ́wọ́. last question last question. wọ́n ní pé ọ̀rọ̀ nípa àsìkò ooru ní pé ṣé ó nídìí ká mójútó àbí káwọn èèyàn tá máa kí bó ṣe wù wọ́n fáago láì máa ṣe àbí ká máa sún àsìkò ooru gangan and again ìkírun níwájú ìmáàmù tó tọ́ ní èyíkéyìí ìrun tó bá jáde tí ó jáde júmọ́ àbáyé pé ìmáàmù ni a ti mọ ibi tí wọ́n ń dúró sí báyìí kan tún lọ dúró níwájú ìmáàmù kan fi kírun bóyá wọn láyè ní ọgbà wọn ni àbí wọn ti ẹ̀rọ ayé pé àníwájú ìmáàmù ló wà wọn láti máa kírun sókè. sọ alákọ̀ọ́kọ́ náà ni pé wọ́n lè nípa àsìkò òru ní ọ̀dọ̀ wa níbí àsìkò òru yẹn kò tí ì rọrùn dáadáa àsìkò òru lọ́dọ̀ wa níbí àwọn bàbá wa tó ṣáájú lọ ìgbìyànjú tí wọ́n ti ṣe lẹ́ẹ̀lẹ́ nìkan náà làdúró tì ààyè padà kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn ọ̀run kan wà lọ́jọ́ yìí pé òun ló ní pọ́blẹ́mù jù ìran asiri ó ní pọ́blẹ́mù ìran ìṣáì pọ́blẹ́mù wà fún wa pẹ̀lú ẹ̀ ìran ṣubúyì pọ́blẹ́mù wà fún wa pẹ̀lú ẹ̀. irun mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn míì kí wọ́n lè kí dáa nítorí wípé òòrùn kì ní àsìkò ṣe rí ìran àìlà à ń kí lásìkò rẹ̀ irun magrib à ń kí lásìkò rẹ̀ torí pé kí ní ẹ̀rẹ́ ti lọ́ọ́ sẹ́ni mẹ́tẹ̀ẹ̀lá tí mo sọ yẹn àwọn èèyàn à ń kí lásìkò rẹ̀ dáadáa ọ̀rọ̀ kó bá yan àwọn èèyàn tí wọ́n lè ṣe ìgbìyànjú irú ẹ̀dá ni pé irú mọ́sìkì bá ti wà yìí kí nǹkan kan wà lẹ́gbẹ́ orí ọmọ fi àkíyèsí àwọn èèyàn gbogbo inú mọ́sálásí inú mọ́sálásí màdínà àgó mẹ́lẹ̀ ó ti lásìkò tí wọ́n kírun yóò dẹ̀fù yí padà ń jọ́ mi wọ́n tún change their uh, time yẹn so àwọn máa change time ní ní àwọn time yẹn yóò máa lọ yóò máa bọ̀ kọ̀ wáyé kí yẹ lọ́dọ̀ tí wọ́n bì àwọn ẹ̀rọ tí Ramadan ẹgbẹ́ Ramadan aláìsẹ̀ sọ́dọ̀ ọ̀run ẹ̀sìn ìbẹ̀rẹ̀ Ramadan ẹ̀rọ ìjà táwọn èèyàn máa ń jà áfẹ́ni máa gbára wa létí Ramadan alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì pé ẹ kíní kan wọ́n sùn kú òun wọ́n ṣe kíní kan ọ̀run sọ olúwa ni pé ọlọ́run ti bá wa sọ bí ọ̀run náà ọlọ́run bá wa sọ bí ọ̀run sí. so àwọn ọ̀run yìí àwa ni tá a wá jẹ́ àwa tá à ń kírun ni ká sọ́ra òun ni ká sọ́ra dáadáa ànábì àmọ́ kí àsùnbà fẹ́ gbé òye ò ti yọ dáadáa a dẹ̀ máa kí àsùnbà nígbà tó jẹ́ wípé dúdú ó wà tí ẹ̀ bá ti rí gbé àsìkò ọ̀run ti chéǹjì ó jẹ́ kí òye ó ti yọ dáadáa kó tó kírun bẹ́ẹ̀ ni ìṣá ìtàn bá lásìkò rẹ ti chéǹjì táwọn ẹ̀ bá kí o lè sún tiẹ̀ mọ́ ọ̀rọ̀ aago mẹ́sàn-án kó o lè bá a kí bó ti yẹ kó o kí bẹ́ẹ̀ ni àná asúrì ìjọba ní pé wọ́n ti sọ pé sún tiẹ̀ mọ́ kó o dá kí nìwọ̀n nìkan gan kó o kí lójú kó o kí lójú àsìkò ọ̀dà àdúgbò lọ kí jẹ́ mọ́ ọ lásìkò tí ọ̀dọ̀ ò ní nínú tásìkì bá ti rí bá súnmọ́ kó máa sọ àmì aago márùn-ún lọ ó ti mọ̀ wípé ó ti wà ní sépà sàì ó ní ní wàhálà mìíràn òun kírun rẹ bó ti yẹ kó o kí ọlọ́pàá máa kó sáà máa rẹ lọ. ìkírun ní iwájú ní ìmọ̀ràn tí àyè bá ti lè wà lẹ́yìn ká má lọ kírun níwájú ìmọ̀ràn ṣùgbọ́n tí mọ́sálásí bá fún táyáyá tí ò sáyè kankan sẹ́ńtà mi tí màmú dúró sí mo ti dúró yìí sí la sẹ́ńtà tí màmú ẹgbẹ́ ọ̀nà báyìí tó ẹ̀ tó bá àgbàgbà lọ pé ẹgbẹ́ báyìí àwọn ẹni dúró sẹ́gbẹ́ báyìí òun náà jáwájú ìmọ̀mù ṣùgbọ́n kèé ṣe direct kí ni o ìwájú ìmọ̀ bàbá tó ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ pé kí ni o mọ́ṣáláṣí ti fún yányányá ẹ bá dúró sí sẹ́ńtà fi tí màmú dúró sí báyìí òun ò ní nírun torí pé òun ti sọra rẹ̀ náà ti fi mú un ọ̀tẹ̀lé máa ń bò ó gẹ́gẹ́ ní mọ́ọ̀kì náà rẹ̀ tó lọ lára rẹ̀ kọ́ àwọn fún wa ní àkọ́lé ọ̀rọ̀ rẹ̀ tó sì lára kan wà fún tó dé ṣé láyé láyé la ń aṣèǹdókòlá wọ́n á tún gbogbo